Hébérù orí kejì. nítorí náà ó yẹ tí àwa ìbá máa fi iyè gidigidi sí ohun ọ̀nì tí àwa ti gbọ́ kí a má bàa gbá wa lọ kúrò nínú wọn nígbà kan nítorí bí ọ̀rọ̀ tí a ti ẹnu àwọn áńgẹ́lì sọ bá dúró ṣinṣin àti tí olúkúlùkù ìrékọjá àti àìgbọràn sì gba ẹ̀san tí ó tọ́ àwa ó ti ṣe làá bí àwa kò bá náání irú ìgbàlà ńlá bí èyí tí a tètè kọ́ bẹ̀rẹ̀ sí í sọ láti ọ̀dọ̀ Olúwa tí a sì fi múlẹ̀ fún wa láti ọ̀dọ̀ àwọn ẹni tí ó gbọ́ Ọlọ́run sì ń fi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu àti onírúurú iṣẹ́ agbára àti ẹ̀bùn ẹ̀mí mọ́ bá wọn jẹ́rìí gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ nítorí pé kì í ṣe abẹ́ àwọn áńgẹ́lì ni ó fi ayé tí ń bọ̀ tí àwa ń sọ̀rọ̀ rẹ̀ sí ṣùgbọ́n ẹnìkan sọ níbìkan wípé. kẹ́ni ènìyàn tí ó fi ń ṣe ìrántí rẹ̀ tàbí ọmọ ènìyàn tí ò ń bẹ̀ ẹ́ wò ìwọ dá ara rẹ̀ díẹ̀ ju àwọn áńgẹ́lì lọ ìwọ fi ògo àti ọlá dé e ní adé ìwọ sì fi í jẹ olórí iṣẹ́ ọwọ́ rẹ ìwọ fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀. nítorí ní ti ó fi ohun gbogbo sábẹ́ rẹ̀ kò kù ohun kan tí kò fi sábẹ́ rẹ̀ ṣùgbọ́n nísinsìnyí àwa kò tí ì rí i pé a fi ohun gbogbo sábẹ́ rẹ̀ àwárí ẹni tí a dárẹlẹ̀ díẹ̀ ju àwọn áńgẹ́lì lọ àní Jésù ẹni tí a fi ògo àti ọládé ní adé nítorí ìjìyà ikú kí ó lè tọ́ ikú wò fún olúkúlùkù ènìyàn nípa oore ọ̀fẹ́ Ọlọ́run nítorí pé ó yẹ fún un nítorí ẹni tí ohun gbogbo ṣe wà àti nípasẹ̀ ẹni tí ohun gbogbo wà ní mímú àwọn ọmọ púpọ̀ wá sínú ògo láti ṣe balógun ìgbàlà wọn ní àṣepé nípa ìjìyà nítorí àti ẹni tí ń sọ ní di mímọ́ àti àwọn tí à ń sọ di mímọ́ láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo ní gbogbo wọn nítorí èyí tí kò ṣe tijú láti pè wọ́n ní arákùnrin wípé. èmi ó sọ̀rọ̀ orúkọ rẹ fún àwọn ará mi ní àárín ìjọ ni èmi ó kọrin ìyìn rẹ. àti pẹ̀lú. èmi ó gbẹ́kẹ̀ mi lé e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 nítòótọ́ kì í ṣe àwọn áńgẹ́lì ni ó ṣe ìrànlọ́wọ́ fún ṣùgbọ́n irú ọmọ ábúráhámù ni ó ṣe ìrànlọ́wọ́ fún nítorí náà ó yẹ pé nínú ohun gbogbo kí ó dàbí àwọn ará rẹ̀ kí ó lè jẹ́ aláàánú àti olóòótọ́ lórí àlùfáà nínú ohun tí í ṣe ti ọlọ́run kí ó lè ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn nítorí níwọ̀n bí òun tìkára rẹ̀ ti jìyà nípa ìdánwò ó lè ran àwọn tí à ń dánwò lọ́wọ́.